kí lẹ bá mi ṣe ìkan tẹ́ bá mi ṣe ò pọ̀ o ẹ bá mi wá ẹyin àgíríkì méjì tàbí ẹyin adìyẹ ìbílẹ̀ méjì ẹ wá bá mi wá omi àgbọn ẹyọ kan tó bá lómi nínú dáadáa ẹ wá bá mi fi ṣe ẹyin adìyẹ méjèèjì yìí kẹ wá bá mi ṣe àdúrà àṣírí bíbò sí ìwọ tó jẹ gbèsè yẹn ó rí gbèsè rẹ san lójú ẹsẹ̀ kíákíá kó bá mi bó èpo rẹ̀ tó bá ti wá bá mi bó èpo rẹ̀ yìí tán lọ lè dànù sórí àtàn torí ojúmọ́ òní mọ́ kí àtàn mọ́ gbọ́rọ̀ etí tẹ̀ orí àtàn lọ gbọ́dọ̀ da ipò ẹyin yìí sí àdúrà rẹ̀ ó gbà láṣẹ Èdùmàrè àbí kó bá mi wá ẹran màálùú ẹran màálùú ìwọ̀nba oní five hundred naira tángé lẹ́yọ̀ kan ó ti tó kó bá mi fi omi àgbọn odidi kan kó bá mi fi sè jiná láì fi yọ̀ sí láì fi epo sí ṣe àdúrà owó sí àṣírí bíbò àṣírí rẹ̀ ó bò lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí láṣẹ Èdùmàrè torí ẹ̀dá kan ò mọ̀nà tómi gbà wọnú àgbọn bẹ́ẹ̀ ni lórí bẹ́ẹ̀ náà lẹ̀dá kan ò ṣe ní mọ̀nà tí ó ṣe àṣírí rí ó ṣe bò lọ́nà kọ̀nà bẹ́ẹ̀ ni yóò rí fún ẹ lágbára ọlọ́run ẹ̀ ní ráre ẹ̀ sì ní yáwó nápò mọ́ lógo ọlọ́run ẹ̀ ní yáwó gbọ́múlé láńtà mọ́ wọn ò ní tìyín mọ́ sálángá mọ́ lógo ọlọ́run gbogbo agbára tí n bá ní òní mọ̀ sà lórí ẹ̀yìn èèyàn mi ẹ rántí wípé ikú ni ó pa gbogbo wa gbẹ̀yìn